àǹtọ̀rọ̀ ìfẹ́ àti ìjẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rí àtàwọn sùhábà rẹ̀ ìjẹ́lọ́wọ́n ọba kúta náà wà náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn ìṣọ́ àwa àwọn ọ̀gá wa gbogbo àwọn àjọ náà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùdásánú aláìsàn kẹyàmù kíra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní ونحن الفكر العدوية والأفكار يا طاوى عبد الرزاق ابن عبد الموسم البدر كلها تعفى لسهري kíra àti ń kọ́ wa nípa àgbọ́yé àdúrà ti ṣe àtìsẹ̀rẹ́ tí ọlọ́run ọba àwọn àdúrà ti ṣe àtìsẹ̀rẹ́ tí ọlọ́run ọba ibi tí pọ̀lọpọ̀ ti sọnù nìyẹn ibi ájò ájò ájò ọmọdé bá dé pé wọ́n ń kí ọkọ̀ wọn jẹ̀nú ó ń kíkọ àwọn òòsà wọ́n tó kọ àwọn màláìkà wọ́n tó kọ àwọn lẹ́bí ọlọ́run wọ́n tó kọ àwọn ṣíwù bẹ́ẹ̀ ni ọlọ́run bá nìkẹ̀lẹ̀ àtẹ́wà àdúrà sí ilé ìní àfáǹkọwà bíta àfáǹkọwà lọ́wọ́ náà ni nawakil islam àwọn nawakil la ilaha illallah àwọn kọ́ pé ọba islam jama'a lọ́wọ́ èyí mọ̀ pé la ilaha illallah inú dárí àwọn ẹni lára ilẹ̀ ìlà ojú kó bí kọ̀mà ó bí wa ọlọ́gbà àtàwọn àfáà náà lẹ́sẹ̀ rí wọ́n sọ́làyé fún wa kálíbà sọ́ra fún àwọn nǹkan wọ̀nyí a tún máa bá lọ àná à ń sọ̀rọ̀ nípa tíra olámàkà lójọ wẹ́ǹsì amútíkà méjì ọ̀gbọ́á ó tó tàrí àti ibn isham sẹ́dùn nàbàwíyà àti ibn isham a decide ewu ní ká máa kà ń bẹ̀ hmm? kábíyàn ní kábíyàn ká decide kábíyàn di pé wọ́n zé tuntun ní táǹkà lọ́wọ́ náà ní page 182 nípa àwọn nawakilin islam nawakilin shahadatu allah ilaha illallah bí tó bá shahada mọ́yàn lọ́wọ́ èyí mọ̀ ní pé la ilaha illallah bẹ́ẹ̀ ni òun gan òsínú àwọn ẹgbẹ́ àìrà òsínú agbóye fún ìṣẹ̀lẹ̀ àlàyé láàkọ́ fún wa pé nǹkan aláàkọ́ bọ́ ba eré ìmọ̀jẹ̀ mẹ́rin lọ́wọ́ bóyá ní shirk bóyá ní kí yẹn ṣòro pẹ̀lú ọlọ́wọ́ba àṣàníyà aláfẹ́fẹ́kọ́ àṣàní ẹlẹ́ẹ̀kejì من ìjẹ́ pé òun ò ṣe ẹbọ direct àmọ́ ní alárinà láàrin pẹ̀lú ọlọ́ọ̀ba kó pọ́lọ́ọ̀ba tó bí ní ọmọ kùtàrà ìjọba àwọn alárinà yín wọ́n ń tèkú mọ́ pọ́lọ́ọ̀ba ọdí yìí àwọn alárinà yín wọ́n ń tèkú mọ́ pọ́lọ́ọ̀ba mẹ̀njá alábẹ́yìn náà hó ọ̀bẹ̀yìn láì wọ̀sá ìdíyẹ̀dọ̀ òhù ẹni tó bá dé kí àárín rẹ̀ ń bẹ̀ wá kó mò ń bẹ̀ lọ́wọ́ ba kó mò ń tọrọ kọ́ lọ́wọ́ lọ́wọ́ ba àwọn ẹ̀yà ń bẹ̀ kó wọ́n bá ti kọ́ lọ́wọ́ ba kó lọ́wọ́ sí bóun fún un ìjọba kẹlẹ alẹ́ yìí ó lè gbọ́kànlé wa gbọ́kànlé àwọn alárinà yẹn àti àkẹ́fọ́ra ìjìmá àlè gbogbo àwọn afáàgbà pé káàkiri fani fọkàtàfọ́ra na àlè iṣẹ́ afáà kan náà àwọn afáà sún náà ní kìí káàkiri ìjìmá àlè wọ́n pàpàpà wọn

قول أتنبئون الله بما لا يعلم في السماوات والأرض أقول ذلك فلو بنيرو إن شاء الله فلو بقوا من قال كنا وقوق أباهم لما الشبكة إنه سمعت له سبحانه وممن فلو بلاد النبوة وتعالى لفقا بيلو أما يشركون يبقوا يبقوا سيلو الله بيلو الله بيلو الله بيلو الله بيلو direct ọlọ́run fẹ́ kí aláàrin yẹn wà láàrin pẹ̀lú ẹrú ẹ̀ afáwa abdulhamid kishki rahimahullah láàrin tí wà rí nípa àdúrà títẹ wọ́n gbá wọn nẹ́sì kùrán gbogbo wà tí wọ́n béèrè bí lọ́wọ́ lẹ́bí fẹ́ sẹ́lẹ̀ ìyẹn sàmì náà kánú rọ wọ́n gbé kól àrò mi amúrò rẹ̀ bí sàmì náà kánú jibal wọ́n gbé lọ́rẹ̀ nípa òkè ńláńlá wọ́n kẹ́ كان لقال المعيدة موت إلوه أرقية كنين كاو صعوبي كل هي هذا إذا لقى على أهلا قوم إلوه أرقى نفسه كل هي مواقف للناس أيها قول أنا أظن بركي وإذا سألك إبادي أني كيف يقول الله كيف يقول الله كيف يقول الله كيف يقول قبل الله أن يكون بينه وبين عبده كلمة كل أبا من منه أني أبا الله أن يكون بينه وبين عبده كل كلمة كل ولو كل يا يلوم ومن فإذا سألك عبادي عن رجل فإني قريب وتقول كل إني قريب ويقول ما إني كني قل قل ما بين كلام تكون جرات جرات رسول الله سبحانه وتعالى وإذا سألك عبادي عني ولقني فإني قريب وتقول كل إني قريب وبيقول الله سبحانه وتعالى يقول لك حتى في كل لنا كما أرى من ألف مئة مليون أقوى ولا الله أوفق أقوى أنا تلو أروي الله أوفق ما كنت الرج خذ يوا مزافر من أكل بالله يا رب وقل إنما عدو ربي ولا أشرك به أحدا كما قطع مزافر أن المساجد لله فلا تلك أمة أبد ما قل بالله يا رب اللهم يا رب نعم الثالث ألا كتا من لم يكفر المشركين إليه نقلقه نقلقه في كتفي أنتي أو بابا في الجنة كانت مسلمين كفرين مشرك الجنة بابا في الجنة كانت مسلمين وكفرين وانت هنا هنا بتحافر ومن الواقع يقول لك وقفين اسمه أنا جاري أنا كلمة زيزي وهم آه olóòzà mi ọwọ́ ìjẹ́nà láì mẹ́rin ẹgbẹ̀gbọ́rọ̀ mọ́sí lẹ́tí mi ọwọ́ alọ́sọ́wọ́ fún ìgẹ̀gẹ̀ mẹ́rin ìwọ tó gbà pẹ́lú mi ẹni tí bá ti mùsùlùmí kẹfẹ́ ní wọ́n gáàsì jẹ́pà ojú kẹfẹ́ rí ó ní wa ọlọ́mọsọ̀wọ́ ẹ wá wọ àìmọye báyìí ọlọ́ba mọ́sẹ̀ ẹ̀mí kan àbí wọ́n ọlọ́ba náà àtúráì tàbí máa ń lámì yóò kọ́ ẹni tí bá gbà pé àwọn ọ̀ṣẹ́bọ kẹfẹ́ ni wọ́n

òṣìṣẹ́ wọn mùsùlùmí wọn àmọ́ wà pé dáwọn náà tọ́ wà wọ́n lè kàrí mẹ́rin títí wọn wọ́n lè bá bẹ̀rẹ̀ jàù jẹ́nà bá ó dé kìfẹ́ ní الرابع الكريم اعتقد أن الحج غير النبي صلى الله عليه وسلم أكبر من هديه إذا في إسكان ليا يجي سلم سلام wọ́n lọ gbé kiri kan ju kuraani lọ ìkẹ́gbẹ́ ní àti àkùránì kan lájọ kan lọ. bá nílé wa wípé ẹ̀sìn kan tí yẹn kan ṣe ó dáa ju ètò tàbí ìtura ní kẹfìrí. náà. níta àkọjá ọlọ́run ló ń bẹ̀ ẹ́ ṣé ìbéèrè wa wáyé pé ọlọ́run ló ń bẹ̀ ẹ́ ṣé olókùn kékeré ní ìlú tàbí àlejò lókun ọ̀hún kékeré àbí àbá àlejò kékeré lókun ọlọ́run ló ń قال إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية من الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية قولي نسك وآية كتب كتب كتب كتب لنا جولي له كيف المشركين اقرأ بإن الذين في أهل الكتاب سو يهودة النصارى قولي ايه افاقا بيه اما سامع يرق الله صلى الله عليه ثم تقول كيف عقل جمع فاسا عودي رق الله صلى الله عليه كسيرا قد نوصا وندي بتو فرات كسيرا قد نوصا متواس وليه قولي يجيو وعليكم السلام امم اليهود النصارى اليهود النصارى كثير لا انا قلت له ايه انسان تيما يكون ذلك الفريق ومن ذلك الفريق وقتا اتناتك وعني لو اتناتك وعني ما يفكري من يفكري غير اسلام دينا لن يقبل منه وهو في الاخرة من الخاسرين نفس الحديث انزاد وقعيه على مجد هو الذي نفس بيده وفي يمشي من بلغة لا يسمع بيئات أن الكوهيكم قام محمد يهودي أو نصراني من هذه الأمة من الأمة هي يهودي يعني نصراني لم يؤمن بما أرسلت به هو من آل النار اقتصر الصادق الصادق مصدوم عليه السلام أما اقتصر يقول أبونا هو الذي نفسي بيدي حديث ما في تجري قام في تجري إنه بخاري بن مسلم أودي يا أنا مضافر أيوة الله sínú àwọn olùwà number four ẹni tẹ́kọ̀dá àna adì yìí gẹ́rẹ́ adì níbi sílọ akọ̀lù ní adì ẹ bá ń gbé ètò kọ́tọ́ bọ́tà rẹ̀ ó yá yìí àbọ̀dá ju tọ́ níbi sẹ́là lọ iná lè kéfè ní alábi yẹn máa ṣe gaba yìí rani aláwọ̀ lana ada olùgérì na ada a ń tún gbàgbọ́ ní ààfin wo ẹ̀yin aráàlú wo tí aráàlú yìí lọ sọ ní àbára ìsìlámù ti islam kan lọ́bí mú wa ni wa wà ní ádámì àwọn arábà kúrì wọ́n ní wà islam islam ń bú islam kí ẹ bọ́ àgbà tí ó bá iná ọ̀nà rẹ̀ tó bọ́ àgbà yìí ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹ bọ́ àgbà fran amúlẹ́nu àdá ẹgbẹ́ bọ́ àgbà wọn ara kíyàn bí kíyàn gbàgbà kó mọ̀ bọ̀ kó pàtó bọ́ọ̀lù báyìí bí ẹ̀ fọ́ra mọ̀ ó lè bí sẹ́kìrì àdúrú ọ̀rẹ́ yà bá àgbà wọn lọ sí ara ọ̀ ara ọ̀ látọ́ àtàlùmàdúkí ìjọ́sẹ̀lẹ̀ khalid ó ti yé wa Allahu ta'ala ala náà kọ̀ anna hukumu gẹ́rẹ̀ yìí ahsan ni àbíkẹ́ gbé jẹ́ tẹ́lẹ̀ gbé kalẹ̀ ọ̀dà ìjọ́rẹ̀ mi lọ هو كافر هو كافر الذين يتحدلون عقم التعبود على عقمه سبحانه وتعالى بيا هو ثم يجب أن يكون تعبود ما أفكر الله رأي أفكر دي تلوم بعلو وذلك ما تمني لو ذلك تلوم قال خامس ألا كان من عبد شيئا مما جاء بك رسول الله ولو عمل به فقد كفر أنت ما أقول إذا كان ذلك kódà bó wá sí nǹkan yẹn àkèlò yìí lágbèjú àlẹ́bí ni ẹja rẹ̀ lọ sí ìwọ́ wá kó ìwà ìfẹ́ gírí yẹn bá olè kódà bó bó dárúgbọ̀ sí kódà bó dárúgbọ̀ sí ọlọ́gbọ́ kó ìwà ìdílé kẹfẹ́ rí ìwúrọ̀ kó tó ọba dárúgbọ̀ sí ẹ̀sẹ̀ ní ẹ̀bọ́kọ̀sọ́ ìdílé kẹfẹ́ rí àmọ́ kọ́ ní ibi tó kó ìwà bí ọba kẹtàkẹtà báyìí lọ́wọ́ pé súnmọ́ àbí ẹ̀ẹ́ kíkàzí nkérúgbà nkàzí ìṣúná bí i kíkàzí ọwọ́ káàkiri àṣẹ àtò ọdún yíwa ọlọ́mọ sọ wà nù ọgbà àwọn ẹ̀rọ bí very very careful mo sọ pé ọgbẹ́ni ìlú ìjòrí ti sọ pé ràkúnmí àwọn gàgà ó ti kẹfẹ́ ní àwọn ẹ̀rọ ìjòrí ti wọ́n ọdún yíwa nǹkan nǹkan ayé ti sọ kankan أو لمتاع الدنيا ما قول الله هو قول قال صلى الله عليه ما صواله من عبد شيئا مما جاء به رسول صلى الله عليه وسلم ولو عمل به فهو قد كفر بقوله سبحانه ذلك بأنهم كفروا يريد بدعهم وقل ذلك بأنهم كرهوا ما أنزل الله وقل أنزل الله فآبط أعمالهم أنه أبا سواجه أنه أبا سواجه الله inú yẹn máa dùn síṣẹ́ islam inú yẹn máa dùn síṣẹ́ islam kódà bó lè ṣe àwọn máa ń sẹ́nà tàbí àpò ọ̀sẹ̀ lẹ́sàn-án rí ojú àwọn àlè ṣe ọmọ ìrọ̀lá rẹ̀ àmọ́ òun ṣe òun ṣe láwọn ṣe ó ṣe pé láwọn fún plan fún fún wọn kẹ́ẹ̀bì àpò àwọn olùsẹ́rà bí rádẹ̀ ẹni tí bá ní sí ìsìn wọ́n ti máa ń tipa káwọn lọ kọ́ọ̀sì yìí yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó rẹ̀ ọdún ní kéèsì nínú àwọn èyí wọ́n á lè jalọ ṣẹ̀rí àkọ́dún ní ara ọmọdé tí ìgbọ̀n fẹ́ lọ ó pè fẹ́ mọ́tò tí ìdùkú ṣẹ̀rí àkọ́dún lọ ọ̀pọ̀ yà ẹnìkan alága níbi ìṣẹ̀lẹ̀ yahudi kan àti mùsùlùmí kan lọ ní kéèsì yahudi ìjọba kan níbi ìṣẹ̀lẹ̀ ní kéèsì مسلمين منافق وهم في اوا فاستو سواء يهودي زي ولا ده قصه قالوا هي اللي قالوا الرسول اليهودي ما انفروا ولا لا يا ابي لو في قصه ولا لو لي يا ابو عمر بن الخطاب رضي الله عنه وهذا عمر بن الخطاب رضي الله عنه ايوه سلموا عليه اسيب بره هذا المسجد الجميل èyí lè máa ọjọ́ fún olú ní ẹ̀wọ̀n ọ̀fẹ́ ọ̀nà rẹ̀ ọmọ ní mọ̀ wọ̀ ìlọ olùmúdà wà bí orí rẹ̀ bí ni yá rẹ̀ dáa ní agbègbè ní kọlùkà àtẹ́bí fi bílẹ̀ kí sọ bárí ẹ̀ka rẹ̀ àtẹ́bí wà ló ọlọ́run yẹn níbi ẹ̀ tẹ̀mí náà wà àtọ̀ ó ní wa ọlọ́run yẹn agbọ́kagbà ọlọ́run fún ìgbà tó yẹ jà kíyà náà nọ́mbà 6 ilé náà wà ní ìtọ́pọ̀ kò máa kújí نستوزع بشيء من دين الرسول صلى الله عليه وسلم او ثوابه او عقابه كفر عندما في سيئة كم دون من ترجموا wọ́n fi sí ẹ̀yẹ bí wọ́n ti máa fi kú sí ẹ̀yẹ o wọ́n fi gbọ̀n sí àbíkú máa fi ẹ̀há lè kọ́ọ̀bù sí ẹ̀yẹ ó ní lágbájá àdìdú olóyè o máa yọ lazaric ó yà gbẹgbẹ wọn kó yẹ kẹrù gbọ̀n nípa jì ó bá yẹn náà kò ní súnmọ́ wáyé wọláyé wọ́n ti fi bàbá mi máa fi àyà kan á ń sí ẹ̀yẹ alámúnájẹ́rá alákàtà nira ní ọlọ́sọ yorùbá káwá ríra روى وين ذلك أولي يقول ما أصلا كفري أولي يرفق ويقول أتسنى تقوى وجعبية عليه دليل قوله تعالى قل تقول عبد الله صلى الله عليه وسلم كوادين وآيات يبايا القرآن لدين كوادا والرسول يبي السنة نبي صلى الله عليه وسلم كوادا كنتم تستعد لدين كوادا الشيء وكن شري لا تعتبروا أبا ويسيزوا

kọ́wọ́ tó máa kí tún lè gẹ́rẹ́ mọ̀gá lórí àléyìí ọlá àdáàlú lẹ́ẹ̀dì àpò ọlọ́run ló bí ẹ̀sẹ̀ ló bí eré ló bí wàwàdà mo ní láta àtọ́dù rẹ̀ mọ̀wẹ̀ sí mọ̀wẹ̀ sí bẹ́ẹ̀ ah, àmà mí ni ẹ gbogbo nǹkan yìí máa kàkọ́ ọmọ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó àwù kẹ́kẹ́ fásitì gbọ́dọ̀ ìmọ̀ ó di eyín sẹ́ ẹ̀sọ́ra gbogbo nǹkan báyìí ẹ̀sọ́ra gbogbo nǹkan báyìí ọlọ́run mọ́ta fàánù wọ́ ọlọ́ba

دليل قوله تعالى وما يعلمان من أحد حتى يقول دوني قد لك نيجا حتى يقول إنما نحن دولة وهو فلا تكفر ما يا كفرين الثامن ألا تجو مظاهرة المشركين والمعاونة فيهم على المسلمين المسلمين كان هو في بلوى بعض الكفرين الجنس المسلمين káwọn kìfèrí kó lábí lọ́gbẹ́tìlẹ̀ lọ́gbẹ́tìlẹ̀ àwọn ìṣẹ́ ọlọ́pọ̀ láà káwọn kan kú tọ́jú àwọn kìfèrí àwọn tí wáyé lájú mọ́ nǹkankan káwọn lè rán àlọ́wọ́ ẹ̀gẹ́sì mùsùlùmí ẹ̀yà mi yàgbá aṣíwò lè kí àti ẹni sáré kẹrì fáìn lẹ́yìn fíìlì ẹ̀ wà àwọn tó wá rí pé àwọn ògbóǹtarìgì àwọn kìfèrí àwọn ògbóǹtarìgì wájú ọdún tó ń pa ògbóǹtarìgì bí ìbànújẹ́ ó ní àwọn tẹ̀kọ̀lú àwọn amìkẹ̀tẹ̀mìkẹ́sì àbúlé ya káàkà látà àwọn agí àwọn ìkà òní gbogbo wọn tọ́kọ̀lẹ̀ ẹ̀fúra ẹ̀fúra tí àdúwòká àdúwòká àbíbò àdúwòká kí ni àdúwò ọ̀rẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀tá rẹ̀ ní bàbá dùkílì àà ah. ó di ìgbẹ̀rẹ̀ ṣe ti lálùfàájú ẹ̀dẹ̀rẹ̀ nítorí ní ìṣe tó tọ́lọ̀ ọba ó di náà nígbà mú ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà àtàn zaharatu mushrikin kí ẹ ran ọ̀ṣẹ́bọ lọ́wọ́ ọmọ àwọn àti ìmọ̀ àbíkẹ́ sí ànàtí fún wa lọ́nà mùsùlùmí ìdẹ̀rí ìkọlù tààrà ọmọ ìtawọ̀láwọ̀ mìkù mo bá nífẹ̀ẹ́ wọn gan nínú nínú yìí fa inna òmìnir إن الله لا يهدي القوم الظالمين قالوا نكون ما ورد في القرآن لما نايا بي من اتقى أن بعض الناس يسعوا خروج من عن سياسة محمد صلى الله عليه وسلم هو كافر ẹni tó wà pé àwọn kan lè dúkú أو kírùn lọ ọ̀pá àwọn yẹn ó ti pé dáírà kan ìrìn sọ̀rọ̀ lórí wọn máa àrùn sọ̀rọ̀ lórí wọn máa mo ní tí kàdà ẹgbẹ́ bá ní àbíọ́kàn wọ́n nígbàgbọ́ pé anabáàbọ̀ náà táwọn kan bẹ́ o pé irú kí nàìjíríà òní kí nàìjíríà mọ́ àkókò tó máa kí ìsá òkúrò ojú àìsàríyà ti muhammadin bí àwọn lágbára wọn ti bẹ́ẹ̀ lọ nígbà tẹ̀lé ṣẹlẹ̀ tàbí mú wa àwọn ti bẹ́ẹ̀ lọ ilé ìfẹ́ owó káàfẹ́ tó máa ń wú pé ah, àwọn akúté hídìr tó ju kúrò lọ ọlọ́run tó báyìí kẹsìrì ní wọ́n láyé tiwa ẹ̀rẹ́ kẹ́kọ̀ọ́ fúnra ju ṣeré àtúntò sẹ́lẹ̀ lọ káwọn tó àwọn yẹn kúrò ìgbéra ìsìlámù dínàn bẹ́ẹ̀ni yọkùnlá mi ní hó owó fìlà ara fẹ́rẹ̀ sí ní ọ̀sán ìwájú wá ti sí kàtó fún ìtàkà ní ìwé wa lọ́sùn aláìní láíláí ànígbàlọ́ rẹ̀ ibi àrùkìdámọ̀ wà náà tó kù fàáyé wọ́n wá ọlọ́mọdé àgbò fàáyé àwọn ọlọ́wà الوقت هو قال احسنوا عندي تسليم انا اي راب عند الله لا ولا يعمل به بشيء في شيء سنة وفلسي والدليل قوله تعالى ومن عدل ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ìgbọ́n fi sábò sí ìgbọ́n tí wà àrùn ọ̀gẹ́dọ́ wọn wíńdà ọ̀gẹ́dọ́ tọ́lọ́dọ̀ wọn ní ìgbàkalẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ pàtì ọlọ́run ni àà ọlọ́ọ̀bá ìnà mìíràn ọlọ́dọ̀ àwọn gbẹ̀gbẹ̀mọ̀ àgbẹ̀ ẹ̀sẹ̀ láti àjẹwọ́n ni ọlọ́mọ sí àjẹwọ́ ọlọ́ọ̀bá sánú ọlọ́ọ̀bá fáàrí àṣàrà ọmọ àwọn alábàárí mẹ́rẹ̀ẹ́fà ní mẹ́ẹ̀wáyì ìnáwá sílẹ̀ kẹ́mìtì tọ̀hìí لا إله إلا الله كنا نتبع كلمة هي كيف تكمل كيف وقتنا يا واو ما يتكمل ده واي يبقى إسلام رجاء يبقى لا إله إلا الله رجاء إن وقع في شيء منها قلت تكمل وإياذ بالله ألوك الصوام ألوبة انتقل توحيد توحيد تكمل له من هدم إما إما يتبدل له يقول الانتفاع بقول لا إله إلا الله قول لا إله سوى يوجد في الإسلام فهمي النص على العلم على أنه لا فرق بين هذه جميع هذه المواكيل من عاد أو دد وما فاس من سقوطي بالباوي وبيواي كسيتي موسوى لهم أي مؤمن يو وصال على الأسكتوية قولي هذا آه ولا مغازبان قضي وعوجاد المؤمنين في لكن إلا مكره الإمام النووي وأصحابه وفضل من الإمام وكبار الصحابة رضي الله عنه نور هذا لنا أنا كيلو بني عم مستعجل أبعتم دلهم أبعتم فوق ولا بزيك على فوق الله يقول جيسو جيسو جيسو جيسو ليه اوان بتقول له لا كوي واني بيقول له يجيبوا لا تجيو كو شوف دي دي دي اه وتوا متفرين جميع عالم النواقيد وان تبقى سامع جمال هي من ادم ما يكون خطرا جزي وقدر واكثر ما يكون واقعا فوق ما يكون فينبغي للمسلم بتوعد في دار المسلمين لا ان يحذرها

ويهدينا وجميع المسلمين صراط المستقيم وفي لمنا قبل المسلمين سبحانه وتعالى إنه السميع المجيب الكريم نحن نقول داون إذن قال بابه إذا كنت سيدي ولا ذاك على سفر الله وفي واسق ولي مجد كما ومجد ما الله السلام عليكم ورحمة الله وبركاته